فنقى بعد ذلك وبابوين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا في دلالة الفكر العدئية والأفكار تيصاوى عبد الرزاق ابن عبد المحسن البدر الله بعث لنا كافانا نوبا page 176 رجعت في الجزء في والعاصم بتوز بيبقى فوق وتورم به أن لا إله إلا الله من كنت أقول لك تقول لا إله إلا الله لا تنفع لا تنفع إلا من عرف مدلولها نافيا وصفاتا كل اسم فعل كلك أحبك من كتب كلمة ينسق في كتبينه إتاقي بونتين جين كميلة يولوها أبرو جلسه وإثبات أتبين لك الله لك لا جلسه وإتكال ذلك أتبنياجي وكنا به كي ينجز به إنه وكنا به وعمل به من السكين أما من قالها وعمل بها ظاهرا من غير اعتقاد فهو منافق أما كان ويلاتنا شوف الشيخي كان لا إله إلا الله لا إله إلا الله فهو منافق منافق لي يعني. أما من قالها وعمل بضدها وخلافها من الشرك وهو كافر أنجو بعد كون ويلانه أما وانشي علوم كميل òun náà ni wí lẹ́nu òun lọ ṣọ́ọ̀ṣì òun náà ni wí lẹ́nu òun náà ni ti kọ́kọ́ fún òun náà wí lẹ́nu òun wà ká fẹ́ràn ní ilé ìkáfẹ́rì ó di yíwa ذلك من قال وارتد عن الإسلام بإنكار شيء من دوازمها حقوقها فإنه لا تنفع ولو قلع ألف مرة أنت باوي تدوى تقوك كنوع وطبة ردة pẹ̀lú àwọn kankan náà àwọn iṣẹ́ islam kíláàsì àwọn ẹ̀kọ́ islam فإنها لا تنفع الإسلام فني لو قال ألف مرة قاوي وان تابن تاي الإسلام فني كذلك من قال وهو يصف أنواع أنواعا من عبادة غير الله كالدعاء الماوي نسك كنوا وان تابعك وان وان جيس قلوبا كل مين لن يلوبا كالدعاء كوا دعاء كل مين لن يلوبا والذبح إن دونك فلمي لين لوبا والنظر إن دونك فلمي لين لوبا والاستغاثة إن وكل مي بني لكوفو لين لوبا والتوكل أبوك مي لين لوبا أها والنابع ان سرت كل مي لين لوبا والرجاء ان ريت مي لين لوبا ولا خوف إن كان مي لين لوبا والمحبة ó nífẹ̀ẹ́ lómi lẹ́yìn ọlọ́ọ̀ba ìdáhùn ذلك kàdí bẹ́ẹ̀ lọ من صرف شيئا وابقى كانوه مما لا يصلح إلا لله نبقى في كل ما فنوبا من إبادات لغير الله إنما عبادة في كل ما لنبا هو مشرك بالله العظيم إليه الشبني اسوى كل الله ما تتبجوا له ونكتب لا إلى الله ولا لا إلى الله إذ لم يعمل بما بما تقتضيه فيقول كما يكون من التوحيد لك وإخلاص في سنة جنوب الذي هو معنا ومضمون هذه الكلمة العظيم أجناني ثم في كلمة يتوقع فيه الله سبحانه وتعالى بكاس عنوى غير يالوها عفيز عنه ولا يكن وان جايك لي أولا الإسلام àbáka tilẹ̀kùn ni bọ́wá sí ní ilẹ̀ gbogbo ẹni bá rí pé àkídà rẹ̀ ìgbà ti sílẹ̀ àmọ́ láti lulú ní wọ́n ti máa tún sí títà mo wá ní àwọn tó tún ní òtó nǹkan ó ní táwọn yorùbá tó nǹkan tó bá ọmọ nǹkan tó ń ṣe ìrànlọ́wọ́ bá òtó ó ní àwọn sàbí òtó nǹkan aláìsí wọn máa ń tún ṣe ọlọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ ṣe bá wọ aláàfọ́ ọmọdé pọ́lọ́ ń bẹ́ ìtàmáìmù wà tí wà lásìrìkùn kí wọ́n máa sọ fún pé ẹ̀ sọ fún sọ́ọ̀lù kí ni láti nàìjíríà nìkan ìkọ̀nọ́wò sọ́ọ̀lù tí mo sọ fún yẹn tí wọ́n tẹ̀ fún ẹ̀yẹ sọ́ọ̀lù ṣe yẹ gbọ́ o àmọ́ àlejò tó mo fẹ́ kọ́ àwọn oògùn yẹn kọ́ ní ewu kíkọ̀ bọ́ mi kọ́ àwọn oògùn rẹ̀ kíkọ̀ kọ́lù dà sínú òkun kọ́lù dà sínú òkun nígbà síbẹ̀ òkú tí yorùbá sọ fún mi pé aláàjì ń po yorùbá fún mi wọ́n ní obìnrin láti ẹ̀ka tó tẹ̀yẹ̀ mo ní rárá o ṣe lè tìkù àwọn odò àdúgbò yín ẹ lè máa tẹ̀wé kẹ́ tó tẹ̀ ẹ̀ka mi àfẹ́rẹ́ tìkù ẹ̀ tẹ̀yẹ̀ rìn gan kẹ́ tó tẹ̀ òkun kí máa hó hó hó hó ẹ̀kọ́ wọn jà títí lẹ́nu fún ẹ̀ áfíríkà oníṣẹ́ ni fáwọn wéèsì obìnrin fún yé kí n dáhùn fún yà tó ẹ̀fọ́ ìfàrà kò sí pé àtùkàn bí tí yóò rọ̀ lẹ́wọ̀ kò sí ní mo sọ́lá ní mo ní ìtìkùn àwọn agbé tiwa ọmọ mo gbé tẹ̀mọ̀ tẹ̀mọ̀ tó ní máa ń délé odò rìbá kàdúná èyí wọ́n sọ pé omi la kó tìka tó tẹ ìrìnàmì rárá ìtìkùn kọ́ ó ti rìnrìn yá fẹ́ kí lòkùn tó tọ́ mi lórí yẹn rìn rẹ̀ tí lò tó bá ń lọ sí tukùn láti ibà yìí sí irú sàmúlá kìsẹ̀ díẹ̀ ní ẹ̀ mẹ́mà tí tó á rí kan omi gan fúnra rẹ̀ náà ọlọ́run bá kó sọ̀rọ̀ ọ̀kan wa fa inna la ilaha náà gbónú la ìtumọ̀ rẹ̀ la maabuda haqqan illa ilahu kò sí bí a tẹ́lẹ̀ sùgbọ́n dodo ọ̀pọ̀lọ́wọ́ bá kan so wa huwa Allah wahdahu la sharika وإله في اللغة قلوا إله أو ينوليه هو المعبود عندها ما جرفوا عندها ما جرفوا ما جروا أيه كما جروا أصو هم ما جروا لفها تنتوي تأس وانتنس تأس عبد الدينار أصرموا أصرموا أرو دينار أرو تأس وانتنس تأس عبد الديمان أرو أصو لم يرو أصوني abdul khamisa ẹrù wúlù ẹrù pé asúnmọ́lẹ̀ lọ́wọ́ àná gbogbo gara ní ìdẹ́nu gbọdọ̀ tẹ́lẹ̀ fún wa ọmọ yìí kí ẹ lówó lọ́dà bá kí ẹ lówó lọ́dà tí ọlọ́mọdé àfọwọ́ alábẹ́ẹ̀ká ló bá lówó lẹ́rìí ṣe islam sí àwọn ọmọdé ẹrù owó yẹn ẹrù owó yẹn ni kọjá kó dẹrù tiẹ̀ kọ́ máa ná fún islam wọ́n dẹrù aṣọ ọmọkọ́ dáa àná abúláwò èmi náà wọ̀ lánàá ń gbà mọ̀ ẹlọ́rọ̀ adúgbò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀hàn kí láwọn ilọ̀ lọ́hàkọ́rọ̀ ẹ̀mà abúd onáníkẹ́ jẹ́rù fún nǹkan mọ́sàlẹ́rù ayé ọlọ́run wọlá ilẹ̀lá gbọ́lọ́lá ilẹ̀lá ayélá ma bóódà hakan ilẹ̀lá kò sẹ́yìn tí kìí fún ìdùdù àfọlọ́n àmà kára tààrà lọ́nà tó bá pé wọ́n máa rẹ̀ sẹ́yìn náà mi nǹkan bí kàmì rasúlì àrùn ti kà síwájú rẹ̀ àdébì sílẹ̀ ilẹ̀ nuhi ilẹ̀ àti síwájú pé lá ilẹ̀ ilẹ̀ ana وستين تجد في تجد في ميلوبا عبدوني من كان جزفه سيد الانبياء وقد بعثنا في كل امة الرسولة ان اعبدوا الله واتنبوا تعبود فانا اقول دي ببوا لامة وقول صلوبة ان اعبدوا الله واتنبوا تعبود واتنبوا تعبود بيان بذلك ان المعنى لا اله هو المعبود اللي هنا يكون اله هناني náà المعبود وأن لا إلى الله ما ناهى خلاص عبادة لله وحده واجتناب العبادة للطاغوت ثم لا إلى الله إذا جو ثم لا نكري الجسم فولا وبركاته سبحانه وتعالى أتي جناسك وبون كميت وجسك لا يعلوبا من تعبود كل ما تعبود كل ما عبد اللطيف عرف التاغوت kò ṣeun gbogbo gbígbà kullu ma yu'bad min dunillahi huwa radin tí ma tàbí kullu ma yu'bad min gbogbo ní jẹ́ tòlẹ́yìn ọlọ́ọ̀bà tí ma fi yọnu sí nígbàdó kullu ma yu'bad min dunillahi fẹ́sì mistake tí wé kí ànábì isa àlẹ́ àwọn yẹn jọ́sìn fún àmọ́ kò wà radin kò yọnu sí ànábì isa ìsẹ̀ jábòt àmọ́ gbogbo ní jẹ́ tòlẹ́yìn ọlọ́ọ̀bà fún irú ṣéwù tí wọ́n tí wọ́n tí wọ́n ń kọ́ àdúrà sí tó lè máa pè mí kullu ma yu'badu min dunillahi huwa raddin gbogbo tí wọ́n jẹ́sìn lẹ́yìn ọlọ́run bá tó sì fara máa ó ti di kí ni àgó tó ó yé wa ọlọ́mọsá fọ̀rọ̀ yé wa. naam kí làwọn ìlọ naam بين ذلك أن المعنى إله هو المعبود أن لا إله إلا الله دي لا يقول لا الى معناها اسمها الاخلاص عباد الله وحده هنا من جد اسمهم كلوك مما الكنزو واتناب على التابوت فين دينا بنيان جد لا يعلم التابوت ولهذا قال النبي صلى الله عليه وسلم لكفار قريش ولهذا لما قال النبي صلى الله عليه وسلم لكفار قريش قال محمد بن عبد الوهاب قال لهم قبعة ثانية ثانية قال لهم عيال الإسلام wọ́n gbàgbọ́ yé láìláìlá ju mùsùlùmí àsìkò tiwa yìí lọ ní àwọn kẹsìrí àsìkò àṣìṣe àwọn kẹsìrí wọ́n gbàgbọ́ yé láìláìlá ju mùsùlùmí ti wí ní ti lọ ìjọba ìjọba ló sọ yìí. ó ní dáhùn kálọ̀ rọ̀ṣọ̀ṣílẹ̀m ẹ̀ẹ́dà. لما كان النبي صلى الله عليه وسلم قلت قولوا لا إله إلا الله لا إله إلا الله قالوا أصلي في أعا أسوى أصبح فوا جعل آلية إله واحدة وقد قلوا قلوا دعوا بقبون كما جرفوا اللهم قصوا كما جرفوا إن هذا لشيء عجاب تقولوا أسوى لما كما قبون كاتي كما قبون كاتي خاص اللهم قصوا بقبونه èyí mọ abúgbúnlẹ̀ yorùbá ni pé àwọn burúkú mọ̀ pé ẹ̀sìn ní a máa ṣùgbọ́n o ẹ̀sìn ní ilé mẹ́sàn gbogbo àmọ́ ìsìlámù ní mẹ́sàn o gbogbo ní jẹ́ orò gbogbo ní jẹ́ ti gbogbo ní jẹ́ ìgbàlá gbogbo ní jẹ́ ìfún ìwọ̀n bá wọlé ọlọ́ọ̀dì kan láwọ́ rẹ̀ àwọn kìtìrí ọ̀nà sẹ́ndẹ̀ ẹgbẹ́ ìgbẹ̀gbọ́n ọ̀nà sẹ́ndẹ̀ ní kí kòsíkẹ́ fíìmù gbà rẹ̀ ìgbẹ́ ẹgbà rẹ̀ ìgbẹ́ ẹgbà ká kòsí gbogbo yìí ń bẹ̀bà فتكتية قولوا لا إله إلا الله تفلحوا قولوا لا إله أنا صدعني رسولني أتعني جان إما تقول قولوا لا إله إلا الله حيث لا إله إلا الله أبونا تم بالحوالي لا يفعل لا إله أولا حقوق بمدين جزء جاروه بكام ما في حقوه إلا الله حضاري كان عوضي يا رسول في المفيد عزيوا نعم àwọn náà ni wọ́n bá mi bẹ̀ yàtọ̀ sí ibi tí ẹlòmíjọ ti kó pé lọ́tà lọ́wọ́ sílẹ̀ wọ́n gba kúrò yẹn bọ́ọ̀lù. ìṣègùn gbàgbọ́ ni wọ́n rán sáàbẹ̀ wọ́n mọ̀ sí ma tí àwọn bá ti wí àwọn ọ̀jẹ́rù kankan mọ́ tí wọ́n fi wí wọ́n bá bìyà ó di wọn gbàgbọ́ ọlọ́run kí wọ́n rán sáàbẹ̀ pé ah ẹgbẹ́ kankan wí pé láìlọ́lá láà àti ìgbà kò sí wàhálà mẹ́rin wọ́n mọ̀ tí wọ́n ti wí láwọn gbogbo sáré àwọn gbogbo táwọn sọmọlé gbogbo ẹ̀ òdìgbò ni wọ́n mọ̀ súnmọ́ rẹ̀ lọ́fà tó fi gbàgbọ́ ní gbogbo ìbànújẹ́ kò sí tẹ́ kírun gbàgbọ́gbà àrùn ìlú lówó lára wọn kò sí tẹ́ gbàwẹ́ kò sí tẹ́ yọgà kàtó sí tẹ́ ṣe àti kò sí gbogbo gbàmbẹ̀ kò sí tẹ́ jẹ́ àtúngún lọ́nà àti ìpínlẹ̀ ọ̀rọ̀ ogún kàkà kò sí ẹ̀sẹ̀kọ́sílẹ̀ ọwọ́ ayé wọn tó dáwọn aṣọ báyìí gbogbo òní gbogbo òtání ìkàwé bìtìrì gbogbo gbáhùn súnmọ́lé ni everything súnmọ́ àkọlọ́n nìkan sùn ẹgbẹ́ títọ́lọ́ ní wọ́n fọ́nà jíjẹ́ mi kọlù àjáàlà àríyàta tí wà á sọ nǹkan tó ti fún ìlàhàn wà ìdà ọlọ́kùnrin so ìnà hàzà ìjọ gbé wáyé 300 ah! idols 250 aṣọ aláwọ̀ òṣèlú ilé ọ̀kanú àwọn sàádà bí síkè sọgbàrà gbogbo islam ní sàwọn marisán ti sí islam ṣọ̀gbọ̀ ìsánú lé ọmọ ìwà gbé wọlé sọ́jú bọ́là gbàdé àtọ́lọ́ bá fi gba islam gbàdé ọlọ́wùdà ọlọ́wùdà ọlọ́wùdà wọ́n pé àwọn àti ọmọ ti bá islam wọ́n ti tó jọba àlọ́kọ́ pé ó sọ́gbọ́ pé ó fẹ́ nu àlékò lè máa ń wá ló bá lè rí inú dọ́là nípa mo wáyé wá fọ́ọ̀nù wá fi túnra rẹ̀ sí wá bẹ̀rẹ̀ náà fún bínú ọmọdé ní àwọn ọmọ yìí ọmọ bínú ọmọ bínú ẹ̀ sì sùkún ìwà bí kalẹ̀ ó lè lọ báyìí àwọn tó gbé oṣù e, sínú dọ́là ẹlẹ́ẹ̀kejì ó tún wá bọ́ọ̀lù máa gbé bẹ́ẹ̀ lọ́wọ́ ó tún lọ gbé e. wọ́n ti fọ̀ àwọn ọmọdé ní gbọ́n ọ wá mú ìdàtúmú wọ́n gbé síwájú ẹ̀ e àbá àtàkọ́ bí òun ló bá wá bí fún ìsàmáwò àbá àtàkọ́ bí òun wá gé nígbà ìyàwó òun tó bá wá gé ẹgbẹ̀rún tó bá wá kó gé ló bá lọ àwọn ọmọ bá tó gbé yóò sà bí wọn máa náà wọn rí ajá kan kúkú ní àdúgbò wọn á sùn sàyẹ mọ ikú ajá wọn wá tuntun ní bọ́ọ̀là ló bá ló bá ló sọ ah, ní wọ òṣàyè mo lè fọ nídà agbọ́ta kó kí n fọ nídà nígbà tó ti yùmí ni mo yọ̀ǹda fún wọn kó o sì bá ẹ̀kọ́ sí báyà ọ wá rí pé ìwọ ni wọ́n á sọ májá tó mú wọn tó fi lè gbára rẹ lẹ̀ ẹbí gbé olùgbàmí lẹ̀ ìṣẹ̀bọmọ́ ìgbà ìsàmì ẹnìkọ́gbọ́ ìsàmì ó di ẹyin àwọn ìjà ìgbésílẹ̀ ọ̀wọ̀fà òkú ìwó mímọ̀ sí pé ìwó tí ọgbà mèdú múlẹ̀ lọ́wọ́ ọ̀bẹ ìwó yẹ tó wà lára ẹran tó wà láàyè ọgbà ẹran ẹ̀rẹ́ ìta wọ́n á mú wọ́n á súnmọ́lé fún láti ń kọ́ ìbá kẹni máa ń bọ̀ ní àríbá O mùsùlùmí ọ̀pọ̀lọ̀ bákan lómi ó wá rí àwọn àfà mo gbọ́ ti Buhari kan rí wọ́n lè bọ̀ lọ́sùn dàmú fún bọ̀ ó ti wá àjùlọ ni ìbàdí ah àwọn ìyá mi nu iye ìlú àti ṣe o àwọn ẹ̀rù nu ẹni bí bẹ̀rù wọn ẹ̀ gbọ́ ah! mú àfà láti máa ti láyìn fáwọn èèyàn jẹ́ni àwọn ọmọlẹ́yìn kí ni wọ́n ṣe wọ́n fáwọn ìyá yẹn àwọn ni wọ́n kọ̀ tó àwọn náà rẹ́rì àwọn náà rẹ́rì ah! ìyàlẹ́ ní ìyẹ́lẹ́ yìí káwọ́ fún sórí ọlọ́run nìkan àbábẹ́rù sáànà wọ́n tààrà rẹ̀ ní ìyá bẹ̀rẹ̀ tv wọ́n ti lọ ní ọmọ ìfọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà Naam. Hmm. Aburúgbà ìgbóòrò mojúgbà àti aburúgbà rẹ̀. Ọmọ mo gbà yọ̀ǹda yín ìyọ̀ǹda pé kí n sọ̀rọ̀ lé ìkọ̀ aburú mẹ́. Àwọn mojúgbà gbóòrò ohun mojúgbà ó kọ́ lé tiwa nù ní ojúgbà. Ìbọn náà n'i. yẹn máa jó, náà nìkan yẹn máa júgbà rẹ̀. ó di wa ọlọ́ọ̀lù tí a lè máa jùbọ̀ àyẹ̀bọ̀ jùbọ̀ èèyàn mojúbọ̀ ayé mojúbọ̀ ọlọ́ọ̀ mojúbọ̀ èèyàn kí ni kò máa wí kó máa máa wí ìgbà ayé ìgbà ọmọ èèyàn ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà ẹ kò mọ wáyọ̀ dá ìyọnu ìyọnu ó di àhákú kúmúdà yọ sí ọlọ́rọ̀ dáa ìkọlù náà kílówí àkọlọ̀ kan mú lóhùn nàbí yìí àwọn yahud àwọn adáwa tó sọ́fà nàbí ọlọ́ọ̀bá wọn wọ́n máa kára la ń kúlù la ilaha illallah wọ́n máa tó sọ pé la ilaha illallah qalu allah qalu àdìsínà lè náà àbúdá wa ilaha wahdahu wọ́n húdù وادرى اوان صديقا الذي سلوك سبحانه وتعالى بدل ما كان يعبد آباؤنا قال آباء بابا نعم بابا دوسي تقرأ فيلي wọ́n mọ̀ sọ̀rọ̀ yóò bá ní pé ẹjọ́ ara jọun ọ̀gbọ́n ní àbẹ̀ lọ́gọ̀ kààlù záàríkà wọ́húwá ìbáyẹ̀fún wọ́húwá ìlẹ́mà yẹ̀dù ohun ìlàlá ìlànà لأنهم فهموا أيوة أن المراد تقلروا بها كي لا إله إلا الله نفي الألوهية عن كل ما سوى الله أبرو الجفة كان أبرو الجفة لي لوبة فهموا ذلك أنا كثيرين وانت وبرو باهم وإثبات لله وحده لا شريك له قالوا نكا راجتي فون تعالى وكل ما سوى الله من الملائكة gbogbo kìíní tí ma jẹ́ fún lẹ́yìn ọlọ́ọ̀bá kọ́lọ̀kọ́ bá sí màláíkà àti bàbí náà ṣe rẹ̀ láìlẹ̀ lọ́wọ́ láìlẹ̀ ìṣẹ́mọ̀lá alànàfí wọ ìsìláàt kọ́kọ́ sínú ìhà àkọ́kọ́ àti fi gan ilẹ̀ ó ní wa sanafat ilahiya ya an kulli masuwa ó ìjẹ́rú fún àbíjọ́dì fún kankan lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ́síwọ́lá àbí ọkùnrin máa síwọ́lá gbogbo tí ẹ bá ṣe ọlọ́wọ́ ọba ní màláìkà màláìkà náà ní nǹkan ní o àwọn àǹbíyà àbí àwọn àǹbíyà àbáwọn níbi ọlọ́ba ni fọ́bùlà àǹgáyèrè àtàní àǹtìkùnbẹ̀rẹ̀ tí ò tó wọn gbogbo yẹ̀rẹ̀ ní ìṣẹ́ntẹ́tà níbi ọlọ́ba àtàwọn màláìkà àyẹ̀wẹ̀kọ́ ni àwọn tí wọ́n tó wá gbàdùn ní ọlọ́ni àbúrò tí ó ti fún mi rẹ́dà mikael òun ni ọlọ́run títí ìkí àájì káàrí káàrí pé ẹ̀mí lọ́rùn mikael àti ìjọ ní omi ara ọlọ́run lábẹ́ ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọn ọlọ́ọ̀bà sánú wọn bílà sí dára fún sọ́nà àtúndèlè ẹlòmíì tí ti wọn ọlẹ́sìn ilẹ̀ ha ọlẹ́sìn ilẹ̀ ha tí ètò ìpèsè ìdájọ́ fún ni ìpìlẹ̀ وأثبتت على إله إلا لله آخر دارو خلون يوعده بمعنى أن العبد دارو لا إياه له كنا يجلس بشيء من أنواع العبادة كنا جسنا وعبادة إيه كما بغيره كنا جسنا من يولوبا أي لا يقصد بشيء هو نمير أنواع كاره من تهله nínú pé nǹkan náà jọ́sìn fún min tahalluhi aw wa huwa mutahallaqul qalb tuwafiq alladhi yujibu qasdahu ishay tuwafiq sikare man kan nínú ọkàn man kan ni awa alwa il ibada nínú àwọn irú ìjọsìn ko loba ka du'a ege bi àdúà nínú bi sari mama mama re bi ya bi masu lorun ba bi masu lorun ara o gbogbo àbí ká dùn nǹkan fún nǹkan ọmọ sọ kọ́ra fún ìpínlẹ̀ ilé ìwé kíló tó yẹ agbára fún bí kíló yẹn lọ́wọ́ wọn náà zèrè àbí jíjẹ ọgẹ́rẹ́ gáàrẹ́ kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdá yàtọ̀ sí bídíọ̀ náà kàtí fún ọlọ́ba sani wà láyé tàbí àwọn jíkó yé wà ọlọ́ba wọn ni bá wà láyé tàbí kẹyàmà assalamu wa rahmatullahi wa barakatuh